ètò yín ètò wa ojúmọ́ ire ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ̀níkejì ẹ wò ó gẹ́gẹ́ bí a ti sọ wípé kó tó di wípé a kúrò lórí ètò lónìí àkórí tá à ń sọ nípa rẹ̀ òun náà ni mímú ògo jáde láti inú òfo ẹni tó sì jẹ́ àlejò mi láàárọ̀ yàwọn náà ni àlùfáà Òjó Adémọ́lá Adépọ̀jù tí a sì ti jọ sọ wípé kí wọ́n tó kúrò lórí ètò láàárọ̀ yìí wọ́n máa fún wa ní kókó àdúrà márùn ká tún tó tẹ̀síwájú bàbá ẹ kú ìkàlẹ̀ ẹ bá mi yànnàná àdúrà yẹn ní kankan. ẹ jẹ́ fún wa láwọn àdúrà yẹn. Hmm. àkọ́kọ́ nínú àdúrà yẹn ni pé ní ìkórìtà tí ìrètí ti pin fún mi. ní ìkórìtà tí ìrètí ti pin fún mi. ọlọ́run dìde ìrànlọ́wọ́. ọlọ́run dìde ìrànlọ́wọ́. ní ìkórìtà tí ìrètí ti tán. ní ìkórìtà tí ìrètí ti tán. ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún mi. ọlọ́run dìde ìrànlọ́wọ́ fún mi. ìkejì sọ wípé hmm. olúwa olúwa mú ògo jáde mú ògo jáde. nínú òfò mi. nínú òfò mi ibi tí o sin kankan ibi tí o sin kankan olúwa mú ògo jáde nínú òfò mi ó di méjì. Mm. ẹ jẹ́ ìkẹta sọ fún mi pé olúwa fún mi ní ìyanu. olúwa fún mi ní ìyanu tí ó fi hàn fún ayé. tí ó fi hàn fún ayé. pé mo ti kúrò nínú òfo. pé mo ti kúrò nínú òfo olúwa fún mi ní ìyanu tó máa fi mí hàn fún ayé. ó dàbí ẹni tó ń wọ tí ò ní mọ́tò tó ò ní mọ́tò tó ń rìn lọ títì hmm. tí wọ́n ta ẹrọ̀fọ̀ sí lára. Hmm. àbó lọ́ọ̀dọ̀ ènìyàn fún ìrànlọ́wọ́ ni wá wá wá wá wàhálà rẹ ti pọ̀ ju ayé tiẹ̀ náà kọ́ mo wá o á parú ẹ̀ tì ṣùgbọ́n bí ọlọ́run bá ṣe ìyanu tí ó fi hàn wípé ọ̀gbẹ́ni ti kú òun òfo àwọn tó ń tọrọ lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á padà wá tọrọ lọ́wọ́ rẹ̀ hmm. bó ti rí gan nìyẹn hmm. ìkẹrìnrè olúwa ní ibi tí mo ti wà ní òò. olúwa níbi tí mo ti wà ní òò. tọmọtọmọ. tọmọtọmọ. tayataya. tayataya. daṣọ bò mí. ọlọ́run daṣọ bò mí. níbi tí ayé mi ti wà ní òò. níbi tí ayé mi ti wà ní òò. níbi tí ìpè mi ti wà ní òò. níbi tí ìpè mi ti wà ní òò. níbi tí iṣẹ́ mi ti wà ní òò. níbi tí iṣẹ́ mi ti wà ní òò. ọlọ́run dìde lónìí. ọlọ́run dìde lónìí. ó yá daṣọ bo ọlọ́run daṣọ a sọ fọlọ́run wípé gbogbo ẹni tó ń lépa wípé. gbogbo ẹni tó ń lépa wípé kí ìrètí mi ó pin. kí ìrètí mi pin. ọlọ́run dójú tì wọ́n. ọlọ́run dójú tì wọ́n. olúwa dójú tì wọ́n. ọlọ́run dójú tì wọ́n. ó dójú tì wọ́n ní gbangba. ọlọ́run dójú tì wọ́n ní gbangba. ọ̀rọ̀ rẹ̀ ó dẹ̀ dayọ̀ bẹ́ẹ̀. Hmm. mo gbàdúrà gbogbo ìwọ tó ń wò mí láàárọ̀ yìí. bó ti gba àwọn àdúrà márààrún yẹn. ilẹ̀kùn ayé rẹ yóò ṣí fún ìyanu. ilẹ̀kùn ayé yóò ṣí fún ilẹ̀kùn ayọ̀ yóò ṣí fún àánú mo gbàdúrà nínú oṣù tá a wà lọ́wọ́lọ́wọ́ yóò oṣù karùn-ún yìí àánú yóò fọ̀n lórí ayé rẹ̀ àmín. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iléeṣẹ́ virtual media hmm. mo gbàdúrà nínú kò sí kòtò kò ká hmm. ọwọ́ ọlọ́run yóò fà yín gòkè. àmín jésù. ọ̀pọ̀ níbi gíga lórúkọ jésù àwọn ajínigbẹ́sẹ̀ hmm. lórúkọ jésù wọn ò ní rí ọjìn lẹ́sẹ̀ àwọn akọ́báni wọn ò ní bà tiẹ̀ jẹ́ ẹ gbọ́ pàṣọgó mo gbàdúrà lórúkọ jésù kristi iṣẹ́ yìí nínú rẹ̀ ẹ ó jẹ èèyàn. àmì jésù. níbi gíga ẹ ó fọ òun níbẹ̀. àmì jésù. olórí iléeṣẹ́ yìí mo gbàdúrà. Hmm. virtual media fúnra rẹ̀. ẹ Kwame ọlọ́run àwọn wòlíì. Hmm. ní gbogbo ọ̀nà lórúkọ jésù kò ní dójú tì yín. àmín. kò ní já yín wọ́. àmín. bẹ́ẹ̀ tí ń ga ẹ ó máa ga sí ni. àmín. pẹ̀lú ayọ̀ pẹ̀lú ìdùnnú lẹ máa ń fẹ́ fa àwọn ènìyàn gòkè. bẹ́ẹ̀ lórúkọ jésù kristi ibi tẹ́yìn náà ó dé tẹ́ ẹ̀fẹ́ ní wálẹ̀ mọ́ láyé ọlọ́run yóò mú yín débẹ̀ mo gbàdúrà ẹ̀yin olùyàwòrán hmm. olùgbòhùn sílẹ̀ pátápátá ni mo gbàdúrà fún láàárọ̀ yìí àánú ọlọ́run yóò fọ̀nú ayé yín nínú òfo tẹ́ ẹ wà hmm. ọlọ́run kó mú ògo jáde ògo yín kó tàn ìlérí ọlọ́run kó ṣẹ mo gbàdúrà gbogbo ẹ̀ ń wò mí láàárọ̀ yìí lórúkọ ńlá Jésù Kristi níbi tá a tì ọ́ mọ́ agbára ọlọ́run gbé ọ jáde àánú ọlọ́run gbé ọ jáde àṣẹ rẹ̀ gbé ọ jáde ilẹ̀kùn ayérayé tá a tì mọ́ ó ní egbe orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a yín sókè ẹ̀yin ilẹ̀kùn ayé kí ọba ògo kí ó wọlé wá ọba ògo yẹn lónìí oh, lórúkọ jésù kó wọnú ayé rẹ wá ilẹ̀kùn ayérayé ti ìran rẹ tá a tì mọ́ mm. ilẹ̀kùn ayérayé ti àwọn baba ńlá rẹ tá a tì mọ́ oh, lórúkọ jésù lónìí ó ẹ̀mí ọkàn mi gbàdúrà kan ẹ̀sán ẹ̀jẹ̀ tó ń ké lórí rẹ á sọ̀rọ̀ òdì sínú ayé ahabu nípasẹ̀ wòlíì nígbà tó dé kóríta kan àwọn ọmọ ọmọ rẹ̀ wọ́n rìn lọ́lọ́jọ́ kan àwọn hmm. forty two hmm. ọba ọba kan náà nìkan pa gbogbo wọn lọ́wọ́ kan bẹ́ẹ̀ ah. gbọ́ ẹ̀sán ẹ̀jẹ̀ láyé rẹ lórí rẹ ó yá kó dáwọ́ ọjọ́ ah, dúró ẹ̀sán ẹ̀jẹ̀ lórí ilé rẹ lórí iṣẹ́ rẹ kó dáwọ́ dúró ẹ̀sán ẹ̀jẹ̀ tó mú káyé rẹ wà nínú òfo lórúkọ jésù ẹ̀jẹ̀ ọdún àgùntàn ó yá kó gbẹ dànù kílẹ̀kùn àánú rẹ ṣí kílẹ̀kùn ògo rẹ ṣí kílẹ̀kùn ṣe rẹ ṣí lórúkọ jésù ẹ̀rí ńlá nípasẹ̀ ìpàdé yìí ó yá kó jẹyọ láyé rẹ ayọ̀ rẹ rà ó yẹ òní gbàbọ̀dé ilẹ̀kùn àánú sí iṣẹ́ ìránṣẹ́ kọ̀ọ̀kan tó tún wò náà láàárọ̀ mo gbàdúrà lórúkọ Jésù Ọlọ́run yóò fà àyè gba yín ẹ ó fi ẹbí gíga ọkàn yín á balẹ̀ ìlérí àṣẹ ògbé fún Jésù lókè ọ̀run iléeṣẹ́ yìí ẹ ó máa ga sí ni ọjà yín á máa tà wàràwàrà báyìí mo ní yóò máa tà àwọn alájẹ yín ò ní jìnnà sí yín áńgẹ́lì. Ísírẹ́lì tí iléeṣẹ́ yìí nílò mo gbàdúrà lórúkọ Jésù ó yá ẹ̀mí mọ́ sọ kalẹ̀ áńgẹ́lì táyé rẹ nílò bó o ti ń wò mí yìí ó yá lórúkọ Jésù kó wá orí kó wá ọkàn kó wọlé rẹ kó ṣe rere ògo fún lókè ọ̀run gbọ́ lékè gbogbo rẹ̀ ohunkóhun tó dà láyé yìí tó bá lọ sọ̀jọba ọ̀run nù pẹ́rẹ́pẹ́rẹ́ ó parí fún ọ nìyẹn o hmm. fi ayé rẹ fún Jésù gbàgẹ́ bí Olúwa tó lùgbàlà rẹ ọ̀nà rẹ yóò sì rà yóò sì dára fún ọ jésù kristi òun ni olúwa dídé rẹ̀ ó súnmọ́ etílé o hmm. wọ́n ti ń sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n gbọ́ mi láàárọ̀ yìí ó ti dé tán. Hmm. ọ̀rọ̀ ìjọba ọ̀run máa ń kọ mí lóminú a sì bà mí lẹ́rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ hmm. torí ọ̀rọ̀ ọlọ́run wípé nínú ìwé pétérù ó ní pé gbogbo ayé yìí yóò ti ọwọ́ iná àti oru iná di yíyọ di hmm. yíyọ pátápátá ẹ wò ó ọ̀rọ̀ láti gbọ́ yìí àdúrà láti gbà yìí láti ẹnu ìránṣẹ́ ọlọ́run dádì àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wípé a pè yín láàárọ̀ yìí ẹ sì jẹ́ wa bí kristi bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn bí a ti ṣe ń sọ wípé a ti ń retí rẹ̀ tí yóò sì ní pẹ́ dé nígbà míì tá bá pè yín lórúkọ jésù a ó máa rí yín bá iṣẹ́ ìránṣẹ́ yín ò ní bàjẹ́ hmm. ẹ ṣé ẹ bàbá wa ẹ jẹ́ kí a máa fi eléyìí kí a máa fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ pàwọ́pọ̀ tí àjọ mú ètò tòní wá sí ojú ìwòran yín ẹni tó jẹ́ ayàwòrán mi láàárọ̀ yàwọn náà ni ọ̀gbẹ́ni Àríyìbí Emmanuel ò gbogbo nǹkan ló lè fi tọrọ Ọlọ́run bẹ́ẹ̀ bá kiri Emmanuel yẹn báyìí ó máa faṣọ tọrọ àfi bàtà tọrọ bó bá fún yàn bó bá yáyàn ní nǹkan kò ní gbà mọ́ tẹ́ bá ti rí báyìí ohun gangan ni wọ́n ń pè ní olùfúnni láì gbà padà lórúkọ àwọn tí wọ́n tún wà nínú ilé agbára lọ́hùn ẹni tí ó jẹ́ olùdarí ètò yìí tí wọ́n tún jẹ́ olóòtú òun náà ni ọ̀gbẹ́ni Tìfẹ́ ẹni tó ń bá mi tì í wọnú ara wọn òun náà ni ọ̀gá mi Olúbísí Olúkòsì pẹ̀lú ìrànlọ́wọ́ Fẹ́mi ẹni tí wọ́n ń pè ní ayénumẹ̀lọ Samuel Ayédè òun ló gba ohùn mi sílẹ̀ ẹni tó ṣe mí lóge láàárọ̀ yìí náà ni Wúrà ọ̀la nígbà tí ọ̀gbẹ́ni adéyẹmí pẹ̀lú owó ẹ̀yẹ joshua náà wà nínú ilé gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ àti alátúntò nínú ilé agodo tí a wà yìí adúgbò púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ètò tòní fọ́ọ̀fọ̀ náà ẹ̀yin tí ẹ fẹ́ pè mí ṣùgbọ́n ẹnì kejì ẹ lè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one abiona ọlọ́run ṣògo ṣògo rẹni kejì lórí gbogbo social media pátápátá ṣògo rẹni kejì ẹ tẹ̀lé mi èmi náà tẹ̀lé yín ẹ sọ fún mi àwọn nǹkan tẹ fẹ́ kí n ṣe fún yín bóyá kẹ́yìn náà nípolówó tẹ fẹ́ bá mi sọ ẹ jẹ́ kájọ pàdé níbẹ̀ kájọ sọ̀rọ̀ papọ̀ ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí mo ti ṣe sẹ́yìn àtẹ̀yìn tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ yàtọ̀ sí eléyìí tó wà níbí tó jẹ́ iṣẹ́ MC tàbí iṣẹ́ alágàdúró tí tó fi máa dìgbà yín o ọ̀nà òní náà yín orúkọ Jésù kù dẹ̀ ní di sọ̀rọ̀ òdì sí lára yín tí tó fi máa dìgbà náà ń kọ́ èmi ṣògo rẹ́ni kejì ní ni mò ń dágbére wípé ó dàbọ̀.